نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على النبي وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته تراوى عمدة الأحكام من كلام خير الأنام للعلامة عبد الغني ابن عبد الواحد المقدسي عليه رحمة الله ترى عمدة الأحكام أوناني ترى واني أوراي بتاتي من بو أرى وجيشن محمد àwọn àlúùlù ọ̀rọ̀ ìtọ́sọ́nà ẹ̀sìn ìmọ̀nà ìmọ́lẹ̀ تنجدي látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sí àwa àlùmọ́ ọbẹ̀ olúwa kọ́mọ́sà fún aláboyè ẹsẹ̀ àkòrí tí olùmọ̀ wa tí wọ́n fẹ́ ká tún mọ̀ gẹ́gẹ́ bí tẹ̀síwájú lábẹ́ kìtàbù sọ̀là àkòrí ńláńlá tá a mọ̀ sí kìtàbù asọ̀là book of sọ̀là àkòrí tí ń sọ̀rọ̀ nípa wákàtí márààrún àbáwọn anáfílà míì gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àsọ̀lá irun níbi tí a bá ọ̀rọ̀ dé gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tí níbi tíra yìí òun náà ní báàbù asòfófò tó ní ṣe pẹ̀lú bóòlà tó sáfù èyí tí ó tún kàn lẹ́yìn bíi hadith mẹ́rin tí olùmọ́wá mú wá lábẹ́ àkórí yẹ àbí márùn-ún lónìí àkórí tó kàn òun náà ní báàbò al-imama àkórí tó ní ṣe pẹ̀lú imam ìjẹ́ imamu àbáwọn àdájọ́ tó ní pẹ̀lú imam àti ma'mum ẹni tó fẹ́ lead àwọn jama níbi sọ̀lá àti àwọn tí wọ́n fẹ́ lead kí làwọn apá ìdájọ́ tó rọ̀ mọ́ ìmọ̀kọ́ṣe imam àti àwọn ẹ̀kọ́ ṣì ń bẹ níbi eléyìí lábẹ́ àkórí yìí gẹ́gẹ́ bí ti síwájú ó ti di àdìsí méje òun náà ni olùmọ̀wá kọ́kọ́ mú wá al Abdulghani ni wọ́n mú wá lábẹ́ àkórí tó sọ̀rọ̀ tí wọ́n mú jáde látinú Sahihul Bukhari àti Muslim. èyí tí wọ́n fi ṣe alákọ̀ọ́kọ́ òun náà ni hadithu abi hurayra radiyallahu ta'ala anhu olùmọ̀wání an abi hurayrata radiyallahu ta'ala anhu عن النبي صلى الله عليه وسلم قال أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار أو يجعل صورته صورة حمار حديثي بالمواشي مواري أتدو صحابي أبي هريرة عبد الرحمن بن السخ ينولوا قمضاء أبو على قد محمد قلوا إن شاء أما يخشى الذي يرفع رأسه قبل الإيمان أن يحول الله رأسه رأس حمار أو يجعل صورته صورة حمار سي قبرني شروباني إقايوباني أنتي أمبرسكي تمبرسكي kó tó di pé imam ó gbérí sókè ṣé kò bẹ̀rù ni bí ṣe ń gbérí sókè jẹ́gẹ́ òun nígbà tí imam tó bá síwájú ẹ̀ tí màá mú èyí tí ìgbérí sókè ṣé kò bẹ̀rù nítorí ìṣẹ̀lẹ̀ sóhun kọ́lọ̀ wọn bọ́ sọ orí rẹ̀ di orí ra orí kẹ́tẹ́kẹ́tẹ́ kó yí orí rẹ̀ àbí kó sọ àwòrán di àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ sẹ́rù ọ̀bá ni pẹ̀lú bí ṣe ń ṣe yìí ṣé kò ká láyà ni torí pé ìṣesí yìí ìṣesí tí ọ̀dá ni ṣẹ̀rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí a ti máa ń pàkíyèsí. ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam tó bá fi wáyé báyìí ó túmọ̀ sí wípé wa'id ìlérí tó le ìbẹ̀ fún ẹni tó bá ń ṣerú nǹkan báyìí ó ṣe ọlọ́run ọba ní ṣé kò bá lẹ́rù ni kọ́lọ́run ọba kó yí orí rẹ̀ àbí kó sọ àwòrán rẹ̀ di àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tí máa gbérí sókè tí síwájú imam waqafat ma hadha alhadith àwọn dáradó díẹ̀ tá dáradó níbi hadithi alákọ̀ọ́kọ́ òun náà ni irú ìgbà ìbánisọ̀rọ̀ tó ń ṣe ọlọ́run ọba fi sọ̀rọ̀ yìí àmọ́ yakhsha sẹ́rù ọ̀bá ni sí kàláyà ni tó túmọ̀ sí wípé irú nǹkan yìí èèwọ̀ ni nínú ọ̀nà tí yẹn fi kọ̀ fún yẹn kò fi ṣọ́ra níbi ewu kan òun lélẹ́yìí kí yẹn sọ fún yẹn pé ṣé ẹ̀rọ tí ẹ̀ bá ọ pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí ọ ni lórí nǹkan tó ń ṣe yìí ṣó o páyà pé àbọ̀ àbájáde ní tó ń ṣe yìí níbi tó lè já sí rèé bẹ́ẹ̀ ló ń ṣe ńlá Muhammad aleyhi salatu wa salam ló sọ̀rọ̀ yìí tó túmọ̀ sí wípé nínú ọ̀nà tí èèyàn fi ṣàlàyé ewu tí ń bẹ ń bi aburú nǹkan òun lélẹ́yìí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtànàbí wá kìlọ̀ rẹ̀ gan òun náà ni kéèyàn máa gbé sókè síwájú imam ìgbésókè ọ̀nà méjì ló túmọ̀ sí. Si pàápàá jùlọ ìgbérísókè láti bí òkú àti ìgbérísókè láti bí ìforíkanlẹ̀. ìdájọ́ yìí ǹjẹ́ gbérísókè nìkan ni àbókò gbogbo ìgbà tí ẹni tó jẹ́ màmúù ẹni tó wà lẹ́yìn imam tí ń bá ń bẹ tí ń síwájú imam bẹ́ẹ̀ ni àpèjúwe lélẹ́yìí nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad kìí ṣe ìgbérí sókè nìkan o àti ìgbérí sókè àti ìṣíwájú imam méjèèjì òun náà ní ìdájọ́ kan náà فالأحوال هذه مشتركة في الحكم وقولوا عن سيسي كان كان نوان بداجو ìyẹn gbé sókè bóyá níbi òrùkù síwájú imam àbí ìyẹn gbé sókè níbi sujud kí màmú tó gbé sókè bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nà mìíràn tí ma'mum ẹ̀tọ́ wà lẹ́yìn imam tó fi ń sáwájú imam. ìṣesí ìṣesí tí ọ̀dà ni ẹ̀ṣẹ̀ ni èèwọ̀ ni kí ẹ̀ máa ṣerú ẹ̀ oṣù ọlọ́run ọba alayhi salatu wa salam nínú hadithi mi anabi ni innama ju'ila al-imamu liyutamma bihi wọ́n gbé ìmáàmù kalẹ̀ kí wọ́n lè máa kọ́ṣe rẹ̀ ni. ṣẹwárí àwọn ìṣesí ìṣẹ̀lẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ́dà ẹlòmíì ò mọ̀ ipò òun sáwájú ìmáàmù kọ́ kò fura ọkàn rò pé nọ́mà bóun ṣe ń bá a lọ ni nǹkan tí sì máa ń fà alákọ̀ọ́kọ́ òun náà ni àìmọ̀ká ẹlòmíì ọ̀ka kún tó bá ti wà lẹ́yìn màmú torí pé gbólóhùn Allahu akbar tí màmú máa ń wí àti sami Allahu liman tí màmú máa ń wí wọ́n ń pe àwọn takbirati kan ní takbiratu al-intiqal Allahu akbar tí màmú máa ń ṣe tó máa fi ń shift láti ibi orígun kan sórígun kan bóyá láti orí ìdúró lọ síbi rùkú bóyá láti ibi bàtọ́ bá di lórí rùkú lọ síbi ìforíkanlẹ̀ láti ibi ìforíkanlẹ̀ wá sí jòkó àbí láti ibi sùjúdù náà lọ sókè. So àwọn eléyìí náà ń pè ní Allahu Akbar tá a fi ń kúrò látorígun kan sórígun kan lọ́pọ̀lọpọ̀ ìgbà àṣìṣe tó pọ̀ ìwáyé tó sì fà gẹ́gẹ́ bá a ṣe sọ àìmọ̀kan ó wà ń nínú ẹ̀ òun náà ni ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ààrẹ ẹlòmíì owó pé ah, mọ́mù yìí dákúndáhùn òun ṣe yóò sì mọ̀ fún wọn gbọ́dọ̀ sálámà lẹ́yìn mọ́mọ́ o ṣùgbọ́n mi rẹ̀ títí ń sáré wọn ìmọ̀mù má ṣe aláwọ̀ ó sì dìde gidi ó sì dìde tó ń retí pé káṣí sàlámà fún wọn lọ. irú ẹni bẹ́ẹ̀ tó wà lẹ́yìn ara kíkan yẹn ó máa ń kánjú gbogbo ẹ̀ náà lábẹ́ àìmọ̀kan náà ni. èyí tó wá nídìí àkíyèsí gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun náà ní tọ́pọ̀lọpọ̀ ìfurasí òun ni pé àwọn èèyàn ń gbọ́ Allahu Akbar ó ti lọ ó sì yẹ kó ṣe sùúrù kó dùn ìmíìn lórí orígun yẹn tí ó fi gbọ́ gbólóhùn tí màmú pè láti tí wọ́n bá wà lórí forí kalẹ̀ tó bá ní Allahu akbar òun ó sì máa dìde bọ̀ pẹ̀lú akbar ìnáwó tó máa ṣe Allahu akbar ìdìde bọ̀ ó sì yẹ ní sùúrù kó gbólóhùn gbẹ̀yìn tí pé kó tó di pé yóò ṣífì kó náà wá gbólóhùn jẹ Allahu akbar ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ tí ò ní padà síwájú imam lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé kí ni nítsọ ọmọ ènìyàn nígbà míì ó tún yàtọ̀ ẹlòmíì bí bó ṣe kọ́ ìrun bó ṣe bó ṣe lóun máa ń kí láì máa kí gan bó ṣe lóun máa kí girigiri ní ibi tí màmú ti ń ṣe Allahu Akbar tó ń rán dìde bọ̀ òun gbọ́ Allah báyìí ó ti dìde mọ́mọ́ ọba lókè bẹ́ẹ̀ ni tó bá wà lórí ìforí tó wà lórí ìdó tí wọ́n bá lọ síbi sùjúd tí wọ́n bá dìde lórí rúkú tí ń lọ sùjúd tí wọ́n bá ṣe Allahu akbar kó tó délẹ̀ òun ti délẹ̀ ó ti forí kalẹ̀ bẹ́ẹ̀ sì ni adíṣu albara ibn azib radiyallahu ta'ala anhu tó tún wà nínú sahihu al ó ní àwọn máa ń remain lórí ìdúró báyìí títí táwọn fèrè pé ó ń ṣe ọlọ́run ọba forí kalẹ̀ ìyẹn ni pé tànàbí bá ní sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamd tó bá ṣe azikir tó yẹ kó ṣe tán tó bá ṣe Allahu akbar àwọn òní ti di àwọn òní shift àgbà táwọn pé orí rẹ̀ kalẹ̀ lẹ̀ báyìí ẹni tó bá ẹlòmíì náà yóò kàn rò pé ṣé mọ́mù ti ń lọ káwọn máa tẹ̀lé e náà ni kì í ṣe pé kéèyàn máa èèyàn jẹ́ kí imam kó bọ́ sínú orígun míì orígun ìdúró ó yàtọ̀ sórígun ìforíkalẹ̀ albara gbàtí ń sàlàyé bó làwọn ṣe kírun lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad ó láwọn rí i pé ó forí kalẹ̀ tán kó tó lè pa wọn wá shift látòrí ìdúró wá sórí ìforíkalẹ̀. gẹ́gẹ́ bá ń ṣe sọ àṣìṣe pọ̀ látara eléyìí kódà nígbà míì tí yẹn bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì ẹ fẹ́ lè fàájò pé ní sùúrù òun ti ń lọ pẹ̀lú ìmáàmù èyí sì máa fura lọ́pọ̀lọpọ̀ débi pé ẹni tí ń lọ báyìí ìmáàmù lè bẹ̀rẹ̀ sí o but bóun ṣe máa ń kí àti bó ṣe yíyára rẹ̀ yóò sì padà lọ forí kalẹ̀ síwájú imam. nígbà míì ó tún láwọn sábàbí mi eléyìí ẹlòmíì lè máa fura sí i ṣùgbọ́n máa ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí imam bá jẹ́ni tó ga ẹ̀kú yẹn gíga ni imam ẹ̀ lè fi wẹ́ni tó bá kúrú ẹ̀lẹ́ fi wẹ́n tó bá kú tó ń bá wà lẹ́yìn imam tó ń bá fẹ́ forí kanlẹ̀ ẹni tó kúrú súnmọ́lẹ̀ òun tètè ṣe kí ni o yóò lọ tó bá ṣe pé imam ohun tó lọ ní bó ṣe ga ẹni tó kúrú ti délẹ̀ ó ti lọ síwájú ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ti gbàgbọ́ yìí pé rárá ìtẹ̀lé imam. ìṣesí mẹ́rin kan ló ní bóyá bíbá yìí náà ni àdúró lónìí inṣàlá a máa kọ́ntínú lórí hadithi ọ̀rọ̀ mutaba àtúlẹ̀ iná bó ti yẹ kéèyàn ó máa tẹ̀lé imam àtàwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìṣesí mẹ́rin òun ló wà pẹ̀lú ẹ̀ mẹ́ta ń ni ò lẹ́tọ̀ọ́ náà ni. ànábì pa wá láṣẹ pé bẹ́ẹ̀ ni ẹ máa ṣe gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yòókù èèwọ̀ ni kí ẹ máa ṣerú ẹ̀ alákọ̀ọ́kọ́ tí ò lẹ́tọ̀ òun náà ni kí ẹ máa síwájú imam kó máa bẹ́ẹ̀ kó máa bẹ́ẹ̀ ọ wá ti dérí gbogbo nǹkan kọ́lẹ̀ wò suratul Fatiha yẹn tó máa débi wàhálà bọ́ọ̀lì ẹlòmíì ìnáwó wọn ti wọ́n náà bọ̀ yóò ti ya nǹkan ẹ̀rá yìí tí wọ́n tó ṣe di ìlà òṣè áání nígbà míì àwọn kéèké máa ń ṣe ṣùgbọ́n náà àwọn kéèké yìí àwọn ọmọ àwọn sì kéré àwọn ń retí kí wọn á ní ìwọn àwọn máa ń gbádùn rẹ̀ ni àwọn máa ń gbọ́gán ṣe áání ṣùgbọ́n àgbàlagbà míì náà máa ń kó sírun kan yìí nígbà tí wọ́n bá ṣe wàhálà bọ́ọ̀ sí áá wọn kàn fi àmì yẹn lé lójijì wọn tẹ̀ níjó jì sí lé náà kan irú eléyìí náà nǹkan tí ò bá mu ni. alḥalatu al'ula ìṣesí alákọ̀ọ́kọ́ almanihiyu anha tí sẹ̀rí ò òun náà ni atatabuk kí ẹ máa bẹ́ síwájú imam ilé yóò bá mu kò sí nínú àwọn orígun tí ò ti tí èyí ti sábà ṣẹlẹ̀ orí ìdúró níbi níbi kíka fátíà níbi rúrùkú gbígbérí sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni alákọ̀ọ́kọ́ òun ni àtàkọ́dùn kí ẹ̀ máa sáwájú ẹlẹ́ẹ̀kejì àtàtàbùkù kí ẹ̀ máa ṣe déédéé pẹ̀lú ìmáàmù bí wọn bá ti ń lọ gẹ́lẹ́ lòun náà máa lọ sẹ̀mí aláwọ̀ náà wọ́n jọ gbé sókè balance ni aláwọ̀ akọ́ wọ́n jọ máa lọ ni. eléyìí náà ó ti yapa ìlànà òjíṣẹ́ ńlá Muhammad àti nítorí torí ẹ̀gbẹ́ ìmáàmù kalẹ̀. ẹlẹ́kẹta òun náà ni ata áhò kéèyàn máa wá kányìn abnormal ìmáàmù ti ṣe you slow more than necessary lẹ́yìn ìmáàmù bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ nọ́ọ̀mù lọ sórí ìforíkalẹ̀ òun wà lórí ìdó nọ́ọ̀mù ti foríkalẹ̀ nọ́ọ̀mù ti fẹ́ kúrò lórí ìforíkalẹ̀ ká òun tẹ̀sẹ̀ wá ń lọ tiẹ̀ ní jẹ̀lẹ́ńkẹ́ ó sámọ̀ pé wọ́n bá ọ kàn só ó wá dìde kóun tó dìde yóò parí òun ládùúgbò àti òun fẹ́ ṣe lórí sájìlá tó wọ́n máa ń so ṣé ìṣèkú ìmáàmù yẹn fàṣì ju bó ṣe yẹ lọ yóò wá slow ẹ ní mọ̀ pé sílé ìgbà ń tẹ̀lé ìmáàmù bí pé tí màmú bá padà dé sókè níbi rákà ní ìtura kàfàtì àkàkọ́ tó dìde ṣùgbọ́n pé ńgbà míì ìjágbá ó lè ṣẹlẹ̀ àìlera ó lè ṣẹlẹ̀ kéèkì ọ̀tọ̀ nù ṣùgbọ́n tó ṣe pé òun kà ó pé òun kà slow eléyìí náà èèwọ̀ ni èyí tó wá lẹ́tọ̀ọ́ òun náà lẹ́lẹ́kẹrin alimutaba ọ̀rọ̀ àmọ́ tẹ̀lé ìmọ̀ allahu akbar ojú wí allahu akbar tẹ̀ka kó náà allahu akbar ọkà fatia yóò ṣe allahu akbar ojú wí tán kó tó di pé yóò shift allahu akbar sami allahu liman hamida ẹ̀rí pé mọ́mọ́sí rabbana walakal hamd òun náà wí tiẹ̀ lẹ́yìn ìgbà tí mo bá ní sẹ́mi Allahu liman hamida òun náà yóò ní rabbana lakal hamd àbí rabbana walakal hamd àbí Allahumma rabbana alifáàbù mẹ́rin ló bá wá bóyá ọ̀rọ̀ padà máa dé bẹ́ẹ̀ bàbá dìde eléyìí tó jẹ́ pé alimọ́tàbà yóò máa tẹ̀lé imam lórí igun kọ̀ọ̀kan ni kì í ṣe pé yóò máa bá jíde àbí yóò máa bẹ́ síwájú ẹ̀ àbí yóò máa káyìn lọ́nà tí ó tiẹ̀ ti tayọ àlà. àwọn ṣètì mẹ́rẹ̀ẹ̀rin ìyẹn gbọ́dọ̀ fura mọ́ o kí adé ṣọ́ra òun ló fà tí ìlérí ọ̀rọ̀ tó le báyìí ẹni tí kò bẹ̀rù ní pé Olúwa lè yí orí rẹ̀ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kó yí àwòrán rẹ̀ padà sí àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ kí n tún máa wọ̀rọ̀ méjèèjì bí ìdìnnìlá ìtààlà níta ti gbéra nìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí hadithu yìí báàbù al-imama tó ní pẹ̀lú ìmáàmù àti bóòlù tí ẹ̀ka wà pẹ̀lú ìmáàmù. اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم فقهنا في الدين وعنا على اتباع هدي خير المرسلين نبينا محمد صلى الله عليه وسلم لنقف على بياسه irun ìpìlẹ̀ tó lágbára ni o ìpìlẹ̀ tó lágbára ni kákì níjàmá ìpìlẹ̀ tó lágbára ni káwa kí bó ṣe tọ́ bó ṣe yẹ gbogbo nǹkan tí ànábì sàlàyé òun ló nípìn kìsìnkìn yìí ṣúbí àká kíjà máa anyhow ó tún ní àwọn ìdájọ́ ó láwọn ìdájọ́ ó láwọn ìdájọ́ ó láwọn ẹ̀kọ́ tó rò mọ́ ẹ̀rí kìtàbù sọ̀la ọ̀rọ̀ ìmáàmù àtúnrè o kí wọ́n wà lẹ́yìn ìmáàmù àti bóòlù tiẹ̀ ká ṣe àbẹ̀olúwa kó fi àlékún àgbọ́yé kó fi ṣe ẹ̀sìn wa lọ́ṣọ̀ọ́ kó jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti ṣe wákàtí márùn-ún tó jẹ́ olórí ìpìlẹ̀ ẹ̀sìn àbẹ̀olúwa wọ́n ṣàjò rọ̀ wá lọ́rùn àti àwa àtọmọ wa àti ilé wa Rabbana ij'alna muqimi s-salati wa min dhurriyyatina Rabbana wa taqabbal du'a.